فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أمباكي كارلو نبي تي أوا ونني باب ورنبقى بيه تقول الشرع láti mọ́mọ́ tẹ̀lé àwọn àfà nípa nǹkan tí ọlọ́run ọba ọ̀fẹ́ ní wọn máa wá ṣe nǹkan náà nítorí pé àfà kan ń ṣe é àbí nǹkan tí ọlọ́wọ́n bá fẹ́ kéèyàn máa ṣe nítorí pé àwọn àfa kan ò ṣe é aṣàlàyé yìí pé òun ń pè ní tọ́ ẹ̀rìn ṣírkù tọ́ ẹbọ tí máa ń wá látara pé èèyàn ń tẹ̀lé èèyàn èèyàn ń tẹ̀lé èèyàn níbi ọ̀rọ̀ ẹ̀sìn àti wá ka àwọn ayé al-Qur'an àti hadith anabi bákan náà à ń ka ọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu ibi àlàyé ọ̀rọ̀ Abdullahi ibn Abbas náà ni àwà tí àti ọ̀rọ̀ ìmáàmù àti parí ọ̀rọ̀ ìmáàmù Abdullahi ibn Abbas ṣùgbọ́n kan ọ̀rọ̀ ìmáàmù Ahmad وانا عجبت لقومي عرفوا الإسلام والصحة ثم ويذهبون إلى رأي سفيان سفيان كانية أتوا بعدي في مدين شيخ عبد الرحمن على الشيخ مدين شيخ أو علي لتعطي برلوني ونفيجب على من نصح نفسه إذا قرأ كتب العلماء ونظر فيها وعرف أقوالهم أن يعرضها على ما في الكتاب والسنة بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى فيجب على من نسى نفسه إذا قرأ كتب العلماء ونظر فيها وعرف أقوالهم أن يعرضها على ما في الكتاب والسنة فإن كل مجتهد من العلماء ومن تبعه وانتصب إلى مذهبه لابد أن يذكر دليله والحق في مسألة واحد والأئمة مثابون على اجتهادهم فالمصنف يجعل فالمنصف فالمنصف يجعل النظر في كلامهم وتعقله طريق إلى معرفة المساهم واستحضارها بين وتمييزا للصواب وتمييزا للصواب من الخطأ من من الأدلة التي يدفعها المستدلون ويعرف ذلك من هو أسعد الدليل من العلماء فيتبعه والأدلة على هذا والأدلة على هذا العصر في كتاب الله اكبر وفي السنة كذلك كما أخرج أبو داود بسنده عن أناس من أصحاب معاذ أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث لما أراد أن يبعث معاذ إلى اليمن قال كيف تكفي إذا عرض لك إذا إذا عرض لك قال أقضي بكتاب الله تعالى قال وإن لم تجد في كتاب الله قال سنة رسول الله صلى الله عليه وسلم قال وإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ولا في كتاب الله قال الكيد رأيي ولا آل قال وضرب رسول الله صلى الله عليه وسلم صدره وقال الحمد لله الذي وفق رسول رسول الله صلى الله عليه وسلم بما يرضى رسول رسول الله وساق بسنده عن الحارث بن عمر عن أناس من أصحاب معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لما بعثه إلى اليمن بمعناه نعم الشيخ عبد الرحمن حسن عليه رحمة الله آل الشيخ nínú àwọn àlàyé tí wọ́n ń bá lọ nípa bí mùsùlùmí ṣe máa ń lò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àfà nípa pé kíyàn mọ́ máa tẹ̀lé àfà nígbà míì tí wọ́n bá tẹ̀lé àfà míì àfà wọn wọ náà yẹn ló sì bá wọn náà papọ̀ torí títí títí táfà mi ò fi wọná ọlọ́run yóò mọ lóhun orí nǹkan tó wọn ó fi gbéra àwọn lẹ́sẹ̀ náà ni ọ máa sọ tí ó sì fi kó àwọn èèyàn náà ọlọ́wọ́n ọba ẹ̀wúrò yìí ti ń sọ jẹ́gbọ̀njẹ̀gbọ̀n yìí náà nìsín wípé kọ́dà abẹ́lẹ́ bọ́bá tó pè wọ́n níwà sí wọ́n dá wọn lóhùn ọlọ chọ́ọ̀chì Jésù bí àwọn kiri yó wá ń sọ pé kọ́dà abẹ́lẹ́ bọ́bá pè ọ́ pè ọ́ ọmọ wọn lóhùn ṣé ọ́ wọn lóhùn ó ṣe wá sí so ẹsì wọ àwọn kan náà sì tẹ̀lé wọn sọ́ọ̀sì wọn náà ni tápà mi tí ó fi wọ náà báyìí àwọn èèyàn tẹ̀lé wọn ni so náà ni èèyàn gbọdọ̀ ṣọ́ra kí ìlànà tí anabi sallallahu alaihi wasallam tó là kalẹ̀ ọgbọ̀dọ̀ yíyàn dáadáa náà lè yóò fi ní lọ́lẹ̀ kó sínú wàhálà kọ́dà tí apá kan bá ń kó sínú wàhálà lọ. الشيخ يعني عبد الرحمن آل الشيخ وني فيجب على من نصح نفسه وني أتلاسي fún ẹni tí ọba fẹ́ ṣe àfọ̀mọ́ ara rẹ̀ kó níbi jẹ́gbọ́njẹ́gbọ́n àbí kó níbi ìmọ̀ ṣe ẹbọ ìtẹ̀lé idha qara'a kutubal ulama tó bá ń ka tírà àwọn àfáà wa nadhara fiha tó ń wo wa arafa aqwalahum tó ma ọ̀rọ̀ tí àfáàyẹ ń sọ an ya'ridaha ala ma fil kitabi wa sunnah ọgbọ̀dọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn mu nabi mu àbọ́kọ́ sínú tíra ni àbí ó ṣe sínú sídì ni ó ṣe sínú kẹsẹ̀tì ni bó bá ti ń gbọ́ ìyíhun ò tí ì di pé ó ti di nǹkan fún ọ kódà tó bá láfa àwọn onísúnà ni ìyẹn ò tí ì di nǹkan fún ọ tó o bá tí gbọ́ tó bá jẹ́ tuntun sí ọ yà lọ léwádìí ẹlòmíì abáṣúná ni abáṣúná ni nǹkan kí nǹkan ni o nǹkan kí nǹkan ni o ìgbàtàbà súnà bá gbé makifóòn lọ́wọ́ tí ń sọ pé àmọ́dá Tìjá ẹ pé ọ̀kanú àwọn ẹni ọlọ́run àmọ́dá Tìjá ní ó bímọ ọsọ ní Muhammad ọsọ ní Muhammad ọsọ ní Muhammad ṣe ẹni tó bá ti kọ́kọ́ gbọ́ nǹkan yọ́kọ́ pé é sábà súnà ilé ìbáyìí tí kọ́kọ́ ń sọ pé ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run àwọn kọ́nà bóyá ó ti mọ̀ pé ẹni ọlọ́run ni ìgbà tó tún wá dákọ̀ rẹ̀ ó tó dà àmọ́dá Tìjá ní so ṣé o túnmọ̀ mọ̀ pé eh, ṣé ó ń súnà ilé ìbáyà abẹ́lé yìí yára pé nǹkan ò tí ìyẹlé yìí gan ó wá pọ̀lọ̀ gbá nínú kẹ́sẹ̀tì ẹni o àbí nínú àwọn lectures rẹ̀ òun sì ní gbogbo ayé sì ń gbọ́ káàkiri lọ́tún lọ́sì kódà tí n bá dákọ̀ rẹ̀ níṣẹ́ lómi lè ká pé a ah! ṣé léyìí òun náà tún dáa àmọ́ ìjọ tí wọn náà bá gbọ́rú tí ń sọ yìí fúnra rẹ̀ nínú lectures rẹ̀ wọn náà a ah! àtúntò náà lọ́kùnrin yìí so ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó pé wọ́n sì máa náà wọn fi ń bòjú èyàn gbọ́dọ̀ gbẹ̀tàn o pẹ̀lú ẹnìkan kan gbogbo tó bá ti gbọ́ mọ̀ dá padà sí pé yìí bá báyìí yìí bá báyìí nǹkan tí bá ti àbí nǹkan tó bá a máa ìpínlẹ̀ ìpínlẹ̀ nínú ọ̀rọ̀ alukur'an tó clear ni ọ̀rọ̀ kan pé wòlé ọlọ́run ni àbí kí ọmọ sọ̀rọ̀ kọmọ sọ pé àwọn oníṣúfínà àwọn kan bẹ tí wọ́n dánú wọn èwo lọ́dá nínú ìgbẹ́ sígbẹ́ líle lẹ́pẹ́ ìpọ́dá ni àbí rírọ̀ ìgbẹ́ nìgbẹ́ ń jẹ́ so òun ni pé gbúrú àwọn nǹkan yìí tí wọ́n bá ti ń gbọ́rọ̀ èèyàn èèyàn máa lọ lè gba ìtànjẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n yẹn ni pé èèyàn gbọ́dọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn padà sí Al-Qur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam wọ́n ní fa inna kulla mujtahidin min al-ulama wọ́n ní torí gbogbo ẹni tó bá ń jẹ́ pé ń gbìyànjú tó jẹ́ ó ti ẹ̀dẹ́ ipò ìgbìyànjú gan nínú àfà wa man tabi'ahu wa istabba ila aw intasaba ila madhhabihi tí ó ń sọ pé mọ́síláàbù rẹ̀ ló ń wà làbúdà ayé kúrá dẹ̀lẹ́lẹ̀ dandan ẹ gbọ́dọ̀ gba ẹ̀rí lọ́wọ́ rẹ̀ ẹni pé bí ká ní àwọn Imam Malik àwọn yóò ń dépò ijtihad imamu Abu Hanifa imamu Shafi'i imamu Ahmad ẹ wá gbọ́ nkankan àbáwọn wọn tásàbà ila madhhabihi abẹ́nìkan ní ń sọ pé madhhabi rẹ̀ lè mi wà báyìí ó sì mọ̀ sọ́nlẹ̀ yìí pé madhhabi Maliki náà láwà táyàn mọ̀ wíbẹ̀ so kọ́wàá jẹ́ pé àwọn kan bẹ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sadat minal malikiyin aw minal malikiya sadat minal malikiya táwọn náà wá sọ nǹkan kan yí wọn gbọdọ̀ tán jẹ àfi kí o béèrè pé kí ni ẹ̀rí tó mú yín sọ báyìí ìyẹn gbọdọ̀ béèrè ni torí pé wal haqq fil mas'ala ń tà bá ń fa ọ̀rọ̀ ẹ̀sìn òdodo ọ̀kan náà ni ọ jẹ́ o ọjà mọ́dọ̀ ẹnìkan lọ́wọ́ nù yín ni ìtẹ́fù wa mú òdodo òun náà ni ẹ̀rí wọ́n ni wà ẹ̀ẹ́mẹ́tu àmáwọn tó máa ń jẹ́ àwọn àfà tó jẹ́ àwọn àìmà àwọn bíi wọ́n mọ̀ gbalada lórí tán bá ṣègbìyànjú lé lérí ìyẹn ni pé tó hàn sí wọn ní làwọn sọ ohun tapá wọn bá dé ipò ìṣèhádì wọ́n gbalada amẹ́ni tó bẹ́ tẹ̀lé wọn wọ́n lọ gbọ́dọ̀ tẹ̀lé wọn tí òdodo bá ti hàn sí wọ̀ àwọn tá gbé tíra lọ́wọ́ ó wà ń bomi pé wàlmùsọ́nìf àbí iná ni kíní ṣe mistake ni kíní ọ̀dùtẹ̀ wọ́n pè ní kọ́tọ̀ mọ́tìbáyìn falmunsif bí tá ti máa ń já ibi tí àwọn ẹ̀ ti máa ń mọ̀ pé o oh, kátírà yìí nù yọ kátírà yìí táwọn ti máa mọ̀ tẹ́lẹ̀ máa ní ọkà kíní ọ̀yà gbéjáde wá ọ̀yà ẹ̀kàrí yìí wọ́n ni wàlmùsọ́nìfù yẹ jẹ́ alùnázọ́rọ̀ àà wàlmùnsif múnsif yaj'alu an-nadhara fi kalamihim yóò wá fi ìwòye yóò wòye sí ọ̀rọ̀ àwọn àfá wa ta'ammala yóò ronú sí tariqan ila ma'rifati al-masail ọ̀rọ̀ yẹn ní ọ̀wà tọ̀ títí ó fi ma ìyẹn ni pígbà tó bá ronú tó wòye yóò wá mọ́ wá wo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí àwọn àfáà yẹn ń sọ̀rọ̀ lélẹ́rí wọ́n stẹ̀ṣìdọ́rì yóò wá fìlà káyì rẹ̀ kalẹ̀ wàtàmá yuzan àti láti fi ma lè sọ̀wá bìmìnà lè kọ́tọ̀ bó ni ó ṣe mà yí tó jẹ́ déédé ìtọ́jẹ́ àṣìṣe pẹ̀lú kíni bil adilla ẹ̀rí lè yọmọ wá kiri ẹni tó bá ti ma ọ̀rọ̀ tó ti gbọ́ ẹ̀sìn yìí tó gbọ́ súnà yìí tó bá ti gbọ́ tó yàn sọ̀rọ̀ rẹ̀ kẹtẹ́ lọ ntọ́kẹ̀fọ́ lẹ́rán tó mọ̀ retí ti ẹni kíni ẹ̀rí ẹlọ lè ka tíra usulu salasa sheikh muhammad abdul abdulhabi alayhi rahmatullah tán bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ kan báyìí ẹ ti rí pé ọ̀rọ̀ tí wọ́n ní n tí ó kàn báyìí ni pé ẹ̀rí lẹ́mọ̀ retí ẹ̀rí náà ni bọ́n ṣe kọ tíra wọn nù sọ amẹ́ni tí yẹn kan gbọ́rọ̀ rẹ̀ nǹkan sọ wùrúwùrúwùrúwùrúwùrú ẹ̀sìn bọ́ lẹ́rán ẹ̀rí tí kó gbogbo ẹ̀rí lù àkínyàn yá sí kíni ní àmọ̀ pé ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ lásán làbá kan sọ ní kò sẹ́rí mẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ mú ẹ̀rí wá náà ni sheikh ń sálàyé ń bí yìí wípé bẹ́ẹ̀ adéla alladhi yadhkuruha almustadillun ẹ̀rí yẹn ni ẹni tí ó fẹ́ mú ẹ̀rí wá náà ni ó mú wá tó fi ṣètọ́ka wọ́n ní minal ulama yóò wá mọ ẹni tó bá ń rí ẹ̀rí mú nínú àwọn àfá fọyàtìbá ìwú ìyẹn lè yọ́ wà tẹ̀lé wal adilla ala hadha wọ́n ní ẹ̀rí ń tà ń sọ yìí ala hadha fún ìpìlẹ̀ yìí fi kitabillah akthara wọ́n lọ́pọ̀ nù tíra ọlọ́run inú al-Qur'an táàrí pé èèyàn máa mẹ́rin wà ní ọ̀bí súnnà kadhalik sunan abi dawud bisanadi an onasin pẹ̀lú sanadi ẹ̀pá àwọn ènìyàn kan mina sábì Mu'adh nínú àwọn èèyàn Mu'adh àwọn ọmọ kíw Mu'adh wọn ni Rasulullahi sallallahu alaihi wasallam wọn ni anabi lamma arada an tó bá fẹ́ ṣe tí ìdájọ́ kan bá ṣẹlẹ̀ sí ọ tó bá gbé bá قال هو داون كي أخذ بكتاب الله تعالى القرآن في داجو قال فإن لم تجد أنت باري أريد أن ننو القرآن كتو أريد أجو ينبه وني في كتاب الله وني وني وفي وإن لم تجد في كتاب الله وني فبسنة رسول الله وني هو نوع ديس لهم اللي هو يرمه قال أنا نبي صفن fàyín lamtẹ́gìdì fi sunnati rasulillah tó bá tún wá rí nínú súnà náà nǹkan tí ó sẹ́rì wàlá fi kitabillah tí ó sínú alkùránì náà wọ́n ni ash-shaydu ra'yi wala alu ó ní máa fi làákàyè mi máa lo ash-shaydu tí ń ṣe ìgbìyànjú ra'yi làákàyè mi ẹni pé ń fi ìmọ̀ mi ń fi ṣègbìyànjú lérí ọ̀rọ̀ yẹn wala alu mi ní sẹ́rí kọ́ọ̀lù ó ní fadaraba Rasulullahi sallallahu alaihi wasallam sadra anábì wa fọwọ́ gba ni aláwọ̀ wa fọwọ́ léláyà faqala anábì wa sọ́wọ́ ìpẹ́ alhamdulillah òun dúpẹ́ fọlọ́run alladhi waffaqa rasula rasulillah tó fi òjíṣẹ́ tí mo fẹ́ rán tèmi anábì fẹ́ ránṣẹ́ ó fi ṣe kò ń gẹ́ lima yorùdì lima yorùdì rasulillah fún nǹkan tí ó yọ òjíṣẹ́ ọlọ́run bá nú ọlọ́run fi muhammadu هنا وساق بسنده أنا الحارث بن عمر أنا أناس أنا أناسا أن أناس من أصحاب معاذ بن جبل يعني كما موسى نديروا لا ترى حارث وما عمر إتي أوان كان إنه أوان كيو معاذ وصقي أن رسول الله صلى الله عليه وسلم لما بعث إلى اليمن بمعنى فنبات النبي هنا لصي يمن فلوتما حديثه wal a'imma wọn láwọn àfẹ́sìn rahimahumullah kọ́lọ̀kọ́bà kẹwọn lam yaqsuru fil bayan wọn ò ṣàìṣe wọn ò yé máa ma ṣàlàyé bẹ́lnuhu bẹ́lnuhu kọ́dà gan wọ́n ti máa ń kọ́ àǹtẹ̀kọ́lídì ipò ẹ̀mọ́ tẹ̀lé àwọn ìzàstàbánà ti súnà tẹ́bá ti rí súnà torí kí gbogbo àwọn àìmọ̀ yìí gbogbo àwọn àfà ìmáàmù Malik ìmáàmù Shafi'i ìmáàmù Ahmad ìmáàmù Abu Hanifa gbogbo wọn ni wọ́n máa ń sàlàyé ipé ẹ̀tẹ́ bá ti rí súnà ẹ má tẹ̀lé àwọn ọmọ o ẹ má tẹ̀lé ọ̀rọ̀ tàwọn o tẹ́ bá ti rí ọ̀rọ̀ ànábì li'ilmihim torí àwọn mọ̀ pé anna mina li'ilmi shay'an lam ya'lamuhu ipé ìmọ̀ ìkan táwọn ọmọ nínú mọ̀ kékeré gbogbo nǹkan làwọn rí tán àwọn àyímọ̀ yìí mọ̀ bẹ́ẹ̀ ọ̀kọ̀dìbálà bàbá ìrọ̀hùn tó yí pé ó sì ẹlòmíì sì mà tó dọ́dọ̀ ẹlòmíì tí àwọn ò sì máa ń tàwọn wọn wà kọ́dí yẹ́bùlóg gọ́ìrọ̀hùn ó sì ṣe kó jẹ́ pẹ́lòmíì mà táwọn ò sì wọn ni wà dáálí kàkà fírùn wọn yẹn pọ̀ irú rẹ̀ pọ̀ gan kàmáàlá ya fàlàmà nàzọ̀rọ̀ fi àkọwálẹ̀ lọ́lẹ́mà ṣékò wa bẹ̀rẹ̀ sí fẹ́ máa mú ọ̀rọ̀ àwọn ìmáàmù kọ̀ọ̀kan yìí wá láfi mà bí kí o dìde kí o ní pé òun ló ń ṣe kò ní à mọ́mù kí ló ní a máa ṣe léyìí mọ́mù mọ́lì kí ló ní a máa ṣe so yíwo iṣẹ́ rí o tó bá ta kò ìlànà náàbì ẹmọ òun nìsín Abu Hanifa rahimahullah ó ní idha jaa an rasulillah ń tẹ́ bá ti gbọ́ tí àdísì wá látọ̀dọ̀ ànábì fa'ala ras wal-ayn yẹni pé kíyàn ya jìmọ́ tẹ́rítọ́rùn ní wà alẹ́rás wà láàrin èyẹ gbọ́dọ̀ kọjú sí ní òun lọ kọjú sí lọ́mọ lòsó wọ́n ni wáyé dájá àní sọ̀hábàtì radiyallahu anhum fa alẹ́rás wà láàrin àbọ̀ gbọ́ pé ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà à èyí ó dìmọ̀ yẹn gbọ́dọ̀ mọ́ lónìí o yányányányá wọ́n ni wáyé dájá lè tàbí'ín wà náà nù ríjálù wọ́n ń ríjálù wọ́n ni àmọ́tọ́ ipá tàbí'ín bá ní ọ̀rọ̀ wáwá látọ̀dọ̀ wọn a èèyàn làwọn eléyìn ọkùnrin ni wọ́n ọkùnrin làwa náà mọ́mọ́ Abu Hanifa òun ló sọ ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ anábì àyẹ̀yẹ̀wò ọ̀rọ̀ àwọn sàhábà àyẹ̀yẹ̀wò àmáwọn míì tó yàtọ̀ sí wọn àwọn lè yẹ ọ̀rọ̀ tí wọ́n wò Abu Hanifa ni ọsọ bẹ́ẹ̀ o waqal ó tún sọ̀rọ̀ mi ó ní idha qultu qawlan tẹ́mi bá sọ̀rọ̀ kan kún yín mọ́mọ́ Abu Hanifa lọ́sọ bẹ́ẹ̀ o wa kitabullahi khalifuhu tí al-Qur'ani wá takò tí mo wí èmi sọ̀rọ̀ Qur'ani ní kò rí bẹ́ẹ̀ fatruku qawli li kitabillah ẹ̀yà apá tí àwọn àfà bá rí báyìí ni tí àwọn àfà rí báyìí ẹ̀sìn ọlọ́run ọbọ̀ ìyànjú ẹ̀sìn ọlọ́run yóò ní ìyànjú ipé ní tí bá ti sọ tó bá ti takò alukur'an ẹgbàdànù ní tí bá sọ tó bá ti takò àdísà nábì ẹgbàdànù wàlá ẹ̀sìn ọlọ́run yóò ní ìyànjú àmọ́ táwọn ọmọ wí ni pé à èmi sọ pé àbíkẹ́lẹ́ àwọn bàbá wa ń sọ pé àwọn àfá wá sọ pé kíní alẹ́rí àwọn àfá yín dára ń sọ èrí àwọn bàbá yín dára ń sọ tí ó bá ti sẹ́rì kí wọ́n pa nǹkan yẹn tì kí wọ́n tó sọ fún ìmáàmù Abu Hanifa wọ́n ní idha kana qawla Rasulullah sallallahu ọ̀rọ̀ ànábì lè kọ́bẹ̀rẹ̀ rasúlì sallallahu alaihi wasallam fún ọ̀rọ̀ ànábì ẹ̀tún ànábì náà pọ̀rọ̀ mi ti fún wakil wọn ni ọ̀dá idha kana qawlu sọ̀hábà yukhalifu tí ọ̀rọ̀ sọ̀hábà bá wá takò ń kọ́ ọ̀rọ̀ tí ẹ̀tí wọ́n sọ àmọ́rọ̀ sọ̀hábà takọ̀rọ̀ rẹ̀ ó ní utruku qawli li qawli sọ̀hábà ẹ pa ọ̀rọ̀ mi ti sọ̀hábà yẹn ni kẹ́ mú so ibi yìí àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó fẹsẹ̀ múlẹ̀ tó dọ́dọ̀ Imam Abu Hanifa ni sanadi rẹ̀ dọ́dọ̀ Imam Abu Hanifa so bí náà ni Abu Hanifa gbogbo nǹkan mí tí ẹ bá tiẹ̀ lè gbọ́ tó pé ó sọ báyìí ó sọ báyìí ó ti yanjú ara rẹ̀ pé tẹ́ bá ti gbọ́ ẹ máa dá ọ̀rọ̀ tèmi nù títí ànábì ní kẹ́ máa mú ẹ dọ̀rọ̀ mí nù kọ́dọ̀ ẹ dọ̀rọ̀ mí títí àwọn sọ̀hábà súnà ní kẹ́ni tó wọn lánú pàgà kó máa pẹ́ Imam Abu Hanifa pé kébìrí ni so àṣìṣe ńlá tó lágbára ni so lẹ́yìn náà àìka tíra gbogbo allegation tó ń lọ lè ń sọ yìí kódà tó bá lọ lè wọnú tíra Imam Abu Hanifa ó rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan-an ó clear Imam Abu Hanifa kọ́ tíra àti ń jẹ́ al-Fiqh al-Akbar tíra àkídà ni ọkọ̀ al-Fiqh al-Absat àkídà ni gbogbo tí ẹ̀ ń kà sí lọ́rùn lè ó rí pé kíní yìí ó yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó sì wà nínú tíra abdullahi bin imam ahmed òṣòlẹ̀ ẹ̀nà asúnna lè abdullahi bin imam ahmed ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ríwáyà yẹn dọ̀ífà ni tí ó lálàáfíà dọ́dọ̀ imam abu hanifa tó wàkọ́lá rabi' rabi' òun sọ báyìí inú àwọn àfá sálàfù náà ni ó ní sami'tu Shafi'i olóhùn gbọ́ ìmáàmù Shafi'i rahimahullah wọ́n fẹ́ mú ọ̀rọ̀ ti ìmáàmù Shafi'i náà wánú ìmáàmù Shafi'i ní idha wajadtum fi kitabi khilafa sunnati rasulillahi sallallahu alayhi wa sallam tẹ bá rí nǹkan kan nínú tíra mi tó bá takun tí ma qultu ntẹ́mi wíhun ẹ̀pátì wàkọ́l imamu shafi tó wọ́n sọ báyìí pé idha sahha al-hadithu tí àdísì bá lálàáfíà bima yukhalifu qawli ọwá takò gbólóhùn tẹ́mi shafi yìí sọ oní fadribu bi qawli al-ahita ẹlẹ gbólóhùn tẹ́mi sọnù ọ̀rọ̀ mìíràn ẹlẹ ẹ̀dánù yẹnyẹn ni wa qala Imam Malik náà sọ wáyé pé kullu ahadin yukhadhu min qawlihi gbogbo èèyàn lálẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ wọlé wayutrak asùnlé pàtì ìpé ìfẹ́ illa Rasulullah sallallahu alaihi wasallam àfànàbí nìkan náà lè gbọ́dọ̀ tapọ̀rọ̀ rẹ̀ wọ́n ni wa taqaddama lahu mislu dhalik wọ́n ni ó ti wá sáájú ẹni pé Imam náà nílò àwọn ọ̀rọ̀ tó pọ̀ ìgbà tọ́rọ̀ rẹ̀ ti sáwájú yìí tá a ti ká yìí fala udhiru li muqallidin ba'da hadha ẹnìkan kò nílé àwíjàre mọ́ o ẹni tí bá ń tẹ̀lé àwọn àfà yìí kí wọ́n á ní ta ló ń tẹ̀lé kí wọ́n á ní Imam Málíkì ni bóòlù ṣe ń ṣe yìí báwọn ọ̀rọ̀ àwọn àfáà yẹn tá a wádìí ẹ̀ dáadáa min hadha níbi ọ̀ fi hadha níbi ọ̀rọ̀ yìí kharaja amma qasadnahu min al-ikhtisar wọ́n ní a ní a padà kú níbi ìmú ọ̀rọ̀ ní kúkúrú àní ọ̀rọ̀ ìsọ kúkúrú mọ́ yẹn ni pé sheikh eh, hasan ali sheikh ọ̀rọ̀ afẹ́ sí ọ̀rọ̀ yìí ní kúkúrú wọ́n àmọ́tá àmọ́ ní káwọn kẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àyímọ̀ kìfáyàtún lè tọ́ lẹ́bẹ̀lẹ̀ hódà wọ́n lẹ́nu tá a sọ yìí ó tó fẹ́m tó bá ní ìmọ̀nà wá ẹni tó bá fẹ́ sórí tó bá fẹ́ wá mọ̀nà ilé iná tó fún yàn kan sọ fún pé Imam Muhammad ni ọ̀rọ̀ Imam Malik ni ọ̀rọ̀ Imam Shafi'i ni ó tó yàn ó tó yàn tí yàn bá fẹ́ lò fẹ́ nú o ipe àwọn ẹni yìí gan ni ọmọ tẹ̀lé ni ìgbà tí yàn ti gbọ́ lọ́rọ̀ àwọn àfà yìí àfà wo ló tó àwọn àfà yìí kò sí àfáhùn tí ó jáde mọ́ta tí ó ní mo ju mo tó Málíkì mo tó Ṣáfi'í mo tó Abu Hanifa tó túnmọ̀ sí pé táfà mi kan bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ kankan tó wáyé tako lànà nábì kí o ṣe kí ni ó ra gba àdànù kí wọ́n bá tèèyàn lọ ni qawluhu ṣéèkì ní gbólóhùn ànábì tó ní ẹ̀yìn gbólóhùn ìmáàmù Abu Hanifa tó ní la'allahu idha radda ba'da qawlihi wọ́n tí ẹ bá lọ dé tako ọ̀kan nínú ọ̀rọ̀ annabi ay qawli rasulillah yẹni pé gbólóhùn annabi an yaqa fi qalbi shay'un min az-zayk fayahlik kọ́mọ jẹ́ pé nǹkan kan padà wá bọ́ sínú ẹ̀mí ẹni yẹn tí ó padà wá parun nabbaha rahimahullah yẹni pé imaamu ahmed kọ́lọ́n kọ́ bá kẹ́ wọn nabbaha ó ń tawájí anna rada qawli rasulillah bí kí wọ́n ma tako gbólóhùn ọ̀rọ̀ annabi kí wọ́n ma tako hadith annabi sábàbùn lè zaygil qalbi ní ma ń jẹ́ okùnfà ní tí ma ń jẹ́ kẹ́míyàn kó yẹ wàdálìkà wal halaqu fi dunya wal akhirah ìparun ayé àtàlùkìyàmọ́ sínú kama qala ta'ala ọlọ́ni falamma zaagu azaghallahu qulubahum ọlọ́ni nígbà táwọn kìfìdí tí wọ́n yí ẹ̀kú lérí òdodo azaghallahu qulubahum ọlọ́ni wá yẹ ọkàn wọn wallahu la yahdi al-qawma fasiqin ọlọ́run ní fọ́nà máa ẹni tó bá ń jẹ́ ìjọ kòkì tọ́ sheikh islam rahimahullah al-imam ibn taymiyyah rahimahullah wọ́n sọ pé fi ma'na qawlillahi ta'ala ń gbólóhùn ọlọ́run tó ní falyahdhari alladhina yukhalifuna an amrihi kan sọ́ra o àwọn tó máa ń yapa ọ̀rọ̀ annabi wọ́n fa idha kana al-mukhalifu li amrihi qad haddara min al-kufri wa shirk wọ́n ni ẹni yẹn wa idha kana al-mukhalif li amrihi wọ́n lẹ́n tí ń ya pa ọ̀rọ̀ annabi qad haddara ó ṣọ́ra fún min al-kufri wa shirk ń ṣọ́ra fún kúfúrú àti ìṣe ẹbọ aw min al-adhab àbí ń ṣọ́ra fún ìyà tó le dalla ń tọ́ka sí àlá annahu qad yakunu mubdiyan al-kufr ìpérù nǹkan yẹn ó lè súnyàn débi ẹbọ nu ẹbí ìṣe kẹfìrí wal adhabul alim bàtán ní kéèyàn sọ́ra kéèyàn sọ́ra ó túmọ̀ sí pé n tó lè múyàn débẹ̀ nu yẹn ni pé ìyapa ìlànà Nabi sallallahu alaihi wasallam yóò súnyàn débi ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tí ó fi wá rí ìyàtọ̀ lágbára wọ́n ni wa ma'lum ẹni tá a sì mọ̀ ni pé anna ìfọ̀dọ́ ila al-adhabil wa mujarradu fi'lil ma'siyah wọ́n ní tó lè lépa tó lè súnyàn débi ìyá ọlọ́run òun náà ni mujarradu fi'lil ma'siyah àwọn oníkéyàn wọn ṣe lọ́run wọ́n ní fa ibda'u ilal kufri àmọ́ ní tí ó dáyàn sí bí kèfèrí innama huwa liman yaqtarun bihi minal istikhfafi akil am wọ́n tí yẹn bá wá fi ọwọ́ yẹpẹrẹ mú ìṣẹ́lọ́run yẹn ọwọ́ yẹpẹrẹ ìyẹn ń ṣe lọ́wọ́ tó wá fọwọ́ yẹpẹrẹ mú ìyẹn lè sọ̀rọ̀ di kèfèrí kama fa'ala iblis la'anahu Allah ta'ala wọn gẹ́gẹ́ bí ṣètọ́ni ṣe ṣe tó yẹ pé ọ̀n yapa ntọ́lọ́wọ́n bá pa láṣẹ so ó tó wá fojú kékeré mu pé kí lòun ṣe ọ̀kọ́lá Abu Ja'far ibn Jarir rahimahullah yẹn ni pé ibn Jarir at-Tabari sọ báyà ní Dahhak wọ́n ní فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة wọ́n ní káwọn tí wọ́n ń yapa àṣẹ ànábì kí wọ́n sọ́ra o wọ́n ní àyà yìí أن تصيبهم فتنة kí fìtínà wọn bá wọn. قال ابن جرير ni pé يتبع على قلبه kọ́lọ́mọ́ wa di ọkàn ẹni yẹn wọ́n di ọkàn rẹ̀ wala yu'min oníríbi nígbàgbọ́. أن يظهر الكفر irú ẹnìyẹn yóò mọ wá tó fi kèfèrí hàn bèlè sáàni yìí kúfúrú ọjáde lẹ́nu rẹ̀ yóò mọ fa wọn sọ pàtó dọrọbọ ẹnì kọ tí wàá di pé wọn padà wá gé lórí yẹn ni pé tó bá ti ń lo ṣẹ̀ríà Islam ẹni tó bá ń sọ̀rọ̀ kúfúrú jáde lẹ́nu wọn gbọ́dọ̀ gé ní eré ni. قال أبو جعفر ابن جرير أبو جعفر تصبح ابن جرير الطبري wọ́n ní adúdíkìlát àn wọ́n náà fi àn bọ̀ kí ni àn tàbí bọ́hùn fàyàdárí lẹ́rìnà yòkọ́lì fúnà àn amrihi wọ́n ní àn tàbí bọ́hùn wọ́n ní lè àn na máa nílẹ̀ kẹlám wọ́n torí tuma fàyàdárí lẹ́rìnà yẹlùdúnà àn amrihi wọ́n ní ká ṣọ́ra o àwọn tó kọ́ máa ń sẹ́rí wọ́n máa ń gbára lé ìsẹ́rí kò níbi ànábì ọ̀rọ̀ ànábì wàyẹ̀dẹ̀bẹ̀rúnà ánìwò mọ̀rìdín tí wọ́n kẹ́yìn sí rányá wọ́n ní ìtumọ̀ án tọ́wọ̀nù kọlùhù gbólóhùn ọlọ́ntúní án yóò sí bá wọn kọmọ wà bá wọn fi ájẹ́lì dúnìyà ní kanjúkanjú ayé yàyìn àzábùn mìnàlá ìyà ọlọ́run kọmọ wà bá wọn mọ̀wájà ala khilafihim tí ma ń tí ma ń jẹ́ ìnira fẹ́ni tó bá ń yapa wọn àìlà ìfìláfì lórí kó wọ́n yapa mùwájà yẹn ni pé nínú adabun minallah ìyà látọ̀dọ̀ ọlọ́run mùwájà ìyà tó jẹ́ ìyà tí ó jẹ́ ìyà ìnira àlá khilafihim amra rasulillah látara kí wọ́n yapa àṣẹ annabi sallallahu alaihi wasallam so bí ọ̀rọ̀ imamu ahmed alayhi rahmatullah bó ṣe parí sí bí iná nù wípé kíyàn sọ́ra rẹ̀ kíyàn má lọ lè máa ya pantí ànábì bá ní ká ṣe kíyàn ní mi ò ní ṣe nǹkan mi lèyàn máa bá lọ so pàtàkì jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó máa ń sọ pé nǹkan yìí bá náà ṣe ní á ṣe nìyí tó dáa fún mùsùlùmí ọmọlúwàbí mùsùlùmí òun náà ni kó padà síbi tí ànábì ń sọ má sọ pé bẹ́yìn ṣe ń ṣe nu báwọn afáàtì ẹ ṣe ń ṣe bẹ́yìn ṣe ń ṣe nílùú tuyín nu báwa ṣe ń ṣe ìdílé tiwa so ìdílé tí ò bá ti ṣe bí ànábì ṣe ní á ṣe èèyàn máa ń yapa ìdílé yẹn ni ìlú tí ò bá ti ṣe tánàbí ní á ṣe èèyàn máa ń yapa lóhun ni ọmọ bá tiẹ̀ lọ tánàbí ṣe lọ́mọ bẹ́ẹ̀ náà ni ẹbí tí o bá ti ṣe ń tánà bí ní a ṣe yìí ó yapọ̀ ẹbí wọn mọ̀ bá ti ẹ lọ ní pàtàkì jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Imam Ahmad ó parí sí rí bákan ó wá kó ọ̀rọ̀ Adi bin Hatim ẹni radiyallahu anhu náà. bisimilahi rahman rahim qawluhu qawluhu an Adi bin أنه سمع أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم الآية فقلت إنا لسنا نعبدهم قال أليس أليس أليس يحرمون ما أحل الله وتحرمونه ويحلون ما حرم الله وتحلونه فقلت بلى قال فصدق عبادته رواه أحمد والترمذي وأحسنه نعم عديش nínú àwọn ẹ̀rí tí Sheikh Muhammad ibn Abdul alayhi rahmatullah tí wọ́n fi parí báàbù tí a ń kà yìí òun náà ni hadithi Adiy ibn Hatim radiyallahu anhu olóhùn gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam yaqra'u hadhihi al-aya ọ̀nkà àyà yìí ipe ittakhadhu ahbarahum àwọn yahudi wọ́n ti mú àwọn àfa wọn ittakhadhu ruhbanahum àwọn nasara àwọn náà ti mú àwọn àfa wọn arbaba wọn ibn maryam anabi isa náà ọdún sọ́dọ̀ ọmọ ọlọ́run ah adéyìn ni kult òun wá sọ pé inna lásìmọ̀ náà àbúdùhùn àwọn èsìn wọn o ah, sin àwọn afọ awa o àpè ah, wọn lọ́lọ́run o yẹn ni pé ó mì pé adish òun náà ṣe ẹ̀sìn yahudi ẹ̀sìn nasọ́rọ́ rí kí ni yẹn wá ń na lẹ́nu nígbà tánábì ń ka àyà yìí fún wọn ó wá ní wọn yẹn ó rò pé ó dìgbà tí èèyàn bá ń sínyàn náà ni ń jẹ́ pé èèyàn ń sin ẹni tí èèyàn ń sìn anábi wá ní ìtumọ̀ tí ń sọ òye ọ̀ anábi ní alaysa yuharrimuna ma ahalla Allahu fatuharrimuna sáwọn afáyín ṣe ń tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ sí bá àwọn máa ń sọ déwọ̀ ni fatuharrimuna òtẹ́yìn lórí sọ nǹkan ẹ̀ déwọ̀ tọ́lọ́ bá ní ẹ máa ń jẹ nǹkan àwọn àbáyé sọ pé ẹgbọ́dọ̀ jẹmọ́ ẹ̀yin ló sì ní jẹmọ́ tọ́lọ ni ẹ máa ṣe àwọn àbó ni ẹ máa ṣe ẹ̀yin ló sì ní ṣe mọ́ wa yahilluna ma harrama Allah wọ́n máa ń ṣe nǹkan tó ń jẹ́ nǹkan ìwọ̀ wọ́n sọ di ẹ̀tọ́ fatahilluna ẹ̀yin náà ó sì sọ di ẹ̀tọ́ bẹ́ẹ̀ kọ́ a onífàkúrútù bala olóòní bẹ́ẹ̀ ni ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan tọ́lọ ni a máa ṣe àwọn àpá àwọn ó sì ní ẹ máa ṣe àwọn ó sì máa ṣe ń ẹ̀rí ní ìsìn báyìí bá a ṣe ń pariwo ipe anabi sallallahu alaihi wasallam ó ní ẹ má ṣe àwọn nǹkan yìí má àǹfààní ó sì dìde ó ní ẹ má ṣe nípa gangan alhamdulillah irú àwọn kan bá ń tọ̀ tó ti ó tún ti dínkù ni ṣe ń tàbí ń pariwo ẹ má ṣoògùn ẹ má ṣe ni ẹ má ṣoògùn ah ohun wọ́n ní sí àfáà tó lè sọ bẹ́ẹ̀ jáde ní ìsìn yìí tọ́mọ̀ ọ̀sọ̀gùn àbí sọ jáde sẹ́yìn tẹ́ ń rí èèyàn rí ẹ̀yìn tẹ́ ń gbé àwọn èèyàn nù sáré kọ́ yìí so bẹ́ẹ̀ ló ṣe wá sẹ́kù náà ní gbogbo nǹkan tí wọ́n bá ti ní ọ̀dà sọ àfáà mi wọ́n mọ̀ ní ẹ̀mọ́ dáná ló ń jẹrẹ ẹ̀mọ́ sí ń sọ ìkólé ọ̀dà ẹ̀mọ́ dáná ló ń jẹrẹ ẹ̀mọ́ kò ń so wọ́n wá ní àmọ́ ìdọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ òsì nkankan kí yàtọ̀ láàrin ìdọ̀bálẹ̀ àti kúnlẹ̀ ìgbà tẹ́yìn lọ níbálẹ̀ yẹn ò fẹ́ dọ̀bálẹ̀ ọ̀dà àwọn ará Abẹ́òkúta àwọn fẹ́ dọ̀bálẹ̀ dà àwọn fẹ́ dọ̀bálẹ̀ tẹ́yìn lọ níbá lọ bẹ̀ ẹwà dúró lé wọn lérí pé náà àwé àwé àwé dọ̀bálẹ̀ àwọn kúnlẹ̀ ni à kí ni yàtọ̀ ó sì yàtọ̀ sómi pé àwọn ẹ̀yìn wò pé ìṣẹ́pẹ́rẹ́ ju àwọn ará Abẹ́òkúta tí wọ́n ń ṣe kí ni tọ́ndọ̀bálẹ̀ wọn ọ̀tọ̀ bẹ́ẹ̀ làwọn náà sẹ́pẹ́rẹ́jẹ̀ yìí náà lọ àtà alábatabádà kúnlẹ̀ ní ìsinmi yìí a sẹ́pẹ́rẹ́ jù yín lọ́nu tó lẹ́yìn rò pé ẹ̀yìn sẹ́pẹ́rẹ́ wọn ní àládà aládà gbọ́dọ̀ aládà yìí yàtọ̀ aládà kò gbọ́dọ̀ yàtọ̀ ó yẹ kó jọra wọn ni bẹ́ẹ̀ wá ní àládà ní tó bá tẹ̀ ti ta ko òfin ọlọ́wọ́n ọba ni náà òun ni pé n tí ò da àwọn àfa àwọn ó sì lọ da àwọn náà ó sì máa ṣe lọ àwọn náà ó sì máa ṣe bẹ́ẹ̀ lọ wọ́n ní ìmáàmù àìṣẹ́kà ní pé adal hadith wọ́n ní àdísì kọ̀dọ̀rọ̀wà min turukin wọ́n gbà wá lán àwọn ọ̀nà oríṣiríṣi wọ́n ní wàrọ̀wá ibn sa'id wa abd ibn himayd wa ibn munzir wa ibn jarir wa ibn abi hatim wa tabarani وأبو الشيخ وأبو مرداوي وابن مرد وأبو مرداوي والبيهقي أما تنبع حديث نيوانو قوله من عدي بن حاتم باش ما قوي شيخ عبد الرحمن الشيخ تبع مور صحابة كما تنودا قولي هو أمو إتن لوا وني أي الطائي المشهور ولن تقبع جملة عن صحابة وني وحاتم هو ابن عبد الله بن سعد بن الخزرج أقرن الخشرج لفتح الحاء المشهور بالسخاء والكرم فني صحابة يي أقبع جمع كل كما ترى من بوينين كغان وني قدم عديش على النبي صلى الله عليه وسلم وني عديش هو أبا النبي في شعبان سنة تسعة في الهجرة نو شعبان لأدوك سنة هجرة fa aslama ọgbà islam wà áṣà míà wà ẹ̀ṣẹ̀rí na sana ó lo 120 years láyé ọgọ́rùn ká àti ogún náà lólò láyé na wọ́n ni wà fil hadith ń tàbá wà àdísì yìí dalilun àríẹ̀rí ala ta'atal ahbar war ruhban kíkí ọmọ tẹ̀lé àwọn àfáà àbí àwọn àfá yahudi àbí nasara fi ma'asiyatillah níbi ìṣẹ́lọ́un ibadatun lahum tó sì fi ń sìn wọ́n min dunillah yàtọ̀ sọ́lọ́un ibadatan lahum ó ti jẹ́ ìbádà fún wọn ẹni tí máa ń tẹ̀lé ẹnìkan níbi nǹkan tí ó dá tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tó ní àfá alágbẹ́já òun ló ní a máa ṣe wọ́n náà sì ń ṣe bẹ́ẹ̀ ó ti dẹ̀ ìbádà bẹ pé èèyàn ń sin àwọn ènìyàn nù ìhùn sí lọ́wọ́ mọ́ wàmínà shirikil akbar ẹbọ́lá ńlá ni aládé láyà gọfẹ́rù lọ́ tọ́lọ́wọ́n ò lè forí ẹ̀jìyàn láíláí gbogbo tí wọ́n bá fẹ́ ṣe èyí máa tẹ̀lé èèyàn bóyá ni pé ẹ̀rí ìyẹn ó béèrè lọ́wọ́ ẹni ọ̀run ẹ̀rí dà tẹ́bí ní ká máa ṣe báyìí sọ́ni pàtàkì jùlọ kí nǹkan kó ti hàn sí ọ pé nǹkan yìí kò dáa ẹlòmí nǹkan hàn sí pé kò dáa yóò wà máa wá àfáà tí ó bá wọn sọ di pé ọ̀dà yóò ti mọ̀ pé kìíní yọ̀dá yóò bá béèrè bá béèrè ẹ̀ẹ́dàkùnrin tó bá jẹ́ pé kìíní máa ń kọ́ àní mo ní ọ̀dá àní kò dá tó bá jẹ́ <laughs> ìjọ́kàn nìkan pé ọlọ́wọ́ pọ̀ àwọn èèyàn wọ́n sá ma wá ọ̀nà tí wọ́n sá fi wá kó fi sọ aburu di ẹ̀tọ́ fáwọn ni ẹ̀dàkùn ẹ̀yìn wọ́n ní káwọn máa kúnlẹ̀ ni nígbà ẹ̀dàkùn tó wáyé kí wọ́n bá ń ṣe pé ọmọlé ọba lè ń kọ́ a ní kò a ní ojoojúmọ́ ní ọmọ rí ní àní kò dáa náà ní sọ fún ọ kí kí wá sọ fún ọ ní ìsìn tí kí wá sọ fún pé nígbà tó jẹ pé títí ọba wá ní títí ọwà yàtọ̀ ẹ̀rọ o so báwọn èèyàn sì mọ ọwọ́ ọ̀nà láti fẹ́ tí ọwọ́ nù eléyìí èèyàn tẹ̀lé ẹ̀yà náà tó bá sọ tí yíò wọ́n di kíkọ́ nígbà ah, ẹ̀rí pé àwọn àbá sọ pé kamazin sọ àìrọ̀ o wọ́n nílò kaba àwọn ẹ bọ́ ni tọ́lọ̀wọ̀n yìí forí jìyàn o irú ẹ̀ ni kólùbírí àti ń kúfùrù kólùbírí àti ń kúfùrù gbogbo bírí àti kúfùrù ẹ̀rí ẹ̀dà ń bọ́lá náà ti sọ bẹ́ẹ̀ wọ́n náà ti gbà ọ̀n bá lọ bẹ́ẹ̀ wàláì ọgbọ́n tọ́lọ̀ ọgbọ́n tí sèkù mímì ni ẹ bọ́ sírkù tọ́ àwọn ẹ̀mọ́ pẹ̀lú àwọn dèdè tó yẹ pé ń o ò wí àní yóò ti yóò hàn sẹ́lòmí inú wọn báyìí pé ah, wàláhì kò sẹ́rì fún kìíní ìbá yóò sì polongo rẹ̀ káàkiri náà nísẹ̀dí kan lọ́lẹ́ takò àfáàǹgbà àfá eh, bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run nítẹ̀ ń sọ yìí kọ lẹ́rìí ustaz kọ lẹ́rìí bóyá ọlọ́run ní kéré ustaz pé àwọn ọmọ bá ẹ̀rí sẹ́bẹ̀ ìnà lẹ́mọ́ ń pariwo ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí kúlù bídí àkúfúrò kò tí wá sẹ́rì mọ́ tó wá di pé yíwò tí ẹ̀kẹ̀mí tẹ̀mí rọ ìwọ̀n kan bò ẹ̀rí ó gbẹ̀rí wà níbi tó bá wà nú àdísà nẹ́bí bẹ́ẹ̀ àyà kùránì bá sì ni tó fi wá mú tó ń polongo ẹ̀ káàkiri ó sì sàlàyé rẹ̀ fáwọn èèyàn kò sí sọbi tó wà anábì ni kúlù bídí àti dọ̀lẹ́lẹ̀ dọ̀lẹ́lẹ̀ anábì wí ipe anu ni anu lè jẹ́ bọ́ anu lè jẹ́ kúfúrú anu lè jẹ́ ẹ̀ṣẹ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ní kullu bid'atin gbogbo bid'a dalala anu ni anu lè jẹ́ bọ́ anu lè jẹ́ kúfúrú anu lè jẹ́ ẹ̀ṣẹ̀ òfin gbà torí bí Kùránì náà ṣe lò náà nù bí Kùránì ṣe lò nù àmọ́kọ̀ wá ní náà níbi tìyà yìí nìkan ní o ta lọ sọ bẹ́ẹ̀ sáà mi lọ sọ bẹ́ẹ̀ fún ọ bóòlù ṣe máa pé tí àyín nìkan ni sánàbí ló wíbẹ̀ fún ọ so amla àléyí aṣ-ṣaitan ní tí ṣaitan náà dìktétì fún un so ọlọ́mọdé sànú gbogbo àwọn tó ń bẹ lábẹ́rẹ̀ kọ́lọ̀kọ́ bá fà wọ́n yọkó mẹ́ torí pé kí ni aláìmọ̀kan náà làwọn àwọn o aláìmọ̀kan náà lọ́pọ̀lọpọ̀ wọn àbí tó bá jó ń fẹ̀ẹ́nu tó gbá ìmọ̀kan hàn sí tí ń gbọ́ bá ṣe challenge yìí àyà tiẹ̀ náà sì mọ̀ kí pé hey àyà rẹ̀ mọ́ sí kòkòkòkò aláìkíní yóò sì lẹ́rìí lóòótọ́ àmọ́ bá tún débẹ̀ yóò tún mọ́ bá lọ wọn ti kíra wọn ti fúnra wọn mọbẹ. mọ́ bẹ́ẹ̀ ó ti dájọ́ wọ́n ti ní cooperative tí wọ́n ń dájọ́ wọ́n ti gbé ẹ̀ yóò wá ah, mi ní so òun náà ni pé kí wọ́n máa tẹ̀lé àfà lérí tó sọ tí ó sì lẹ́rìí èèyàn sọ ẹnìyàn lọ́lọ́run nù ọ nílẹ̀ ìmọ̀ mi sọ fún ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí díẹ̀ ẹrú jàbàtà ni ọ yìí ṣerú ọlọ́run òun ni òun ni òun lànàbí ẹ ànàbí sọ lọ́sọ̀lá ń kọ́ lànàbí rẹ̀ torí tánàbí sọ ọ̀tọ̀ ní tánàbí sọ ọ̀gbọ́ nítẹ́lẹ̀ yìí sọ lòun dì mọ́ná ló sì ń bá lọ sí ìmúlẹ̀ àkẹ́dà bóòlù yẹn ti fẹ́ sẹ̀sẹ̀ ọlọ́run làbáyìí búrẹ̀ ẹgbẹ́sẹ̀ sí ọlọ́run kí wọ́n là ń bèrè òun kàbáwọn sẹ́ẹ̀rì pé à ń sọ tàwọn ní súfì náà látẹ̀kan bá ti máa papọ̀ náà nù báwọn iṣẹ́ náà ti ń bá kí náà nù nítànà bí òwí àwọn náà máa lò sẹ́ẹ̀rì gbogbo nífẹ̀ẹ́ nú wọ́n ra dọ̀rọ̀ anẹ́bí sẹ́gbẹ́ kan báyìí ó sì máa bá fẹ́ nú ẹnìkan lọ ó ni ó lè ni ẹ kàn rí ah, ah, ìfẹ́ nú rẹ̀ àwọn kan bẹ́ẹ̀ náà lè kó náà báwọn wọ́n ní kò sálì jẹ̀nu àyà ah, kùránì rèé nìkan tá àlìjẹnu àlìjẹnu ìkẹ́ kò sí àlìjẹnu tẹ́bà tó wá rẹ̀ tẹ́bà sọ pé àlìjẹnu mẹ́ wọ́n wà sọ wọ́n di àwọn ọmọ alálìjẹnu àwọn ọmọ alálìjẹnu so yẹ́ wọn pé àṣetẹ́ ah, ah, bá jùkú gbá wọn pé àṣetáni tí wá ń lọ mọ́ nǹkan ẹ̀sìn fáwọn èèyàn báyìí tí ṣètáni ó sì wá gbanúgbà ayọ́ ọ̀rọ̀ alọ́mọ pé ẹ̀ ní túnmí àyíǹdè ní wọ́n yìí ni ẹ̀rí tó dé táwọn ọmọ tẹ̀kùfírí yìí mọ́nù ó dé wọn má bí fẹ́nu kúlùbẹ́dẹ́ á kòfòrò má bí síbí jẹun kòfòrò má sàmí kòfòrò <laughs> má tẹ́wọ́ àdúrà kòfòrò kèbèrí kèbèrí kèbèrí náà gbogbo nǹkan ilé lọ́tọ̀ tí ọlọ́run kọ́ mọ́sá sànú kọ́lá wọn náà adish ó ní pé sheikh abdulrahman al-sheikh ọ́n gbogbo ẹ̀ntẹ́ bá ti rí tó wá jẹ pé ìntánàbí wí ọ̀rọ̀ afa ni ó máa fi afá sọ ni ó máa fi da ọ̀rọ̀ ń rú ntí ntáfà wí ní ó máa fi dọ̀rọ̀ ẹrú irú ẹnìyẹn ẹbọ lánlá ni o ọlọ́ni wà máa umiru illa ila ilahan wahidan ọlọ́ni àpàwọn yẹn láṣẹ ọlọ́run kan oṣù lánìkẹ́ máa sìn la ilaha illa máa ونذير ذلك في قوله تعالى ونرو يباكنا ولن ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه لما جن كتنوا بداروا قولون سي فإنه لفسق ìwà pòkíni وإن الشيطان وإن الشياطين wọ́n ni ṣe rí àwọn èsù yìí la yuhuna ila awliyaihim wọ́n ma mú wà yíwá fáwọn tó bá ti bá wọn rẹ́ liyujadilukum wọ́n wà mọ̀ bí jà yíyàn ẹ̀wọ́n nìsìn ẹ̀rí pé mọ̀ sọ́lẹ̀ kan pé àṣìṣe ìtọ́nù amúlá àlè wallahi ìṣètọ́nù ń fún ọkùnrin ń fún níwà yìí a ní inú àwẹ̀ ìgbọ́n ọmọ kékeré ẹgbọ́dọ̀ yọ jákà fún àá kúrò ti rélé yìí ó ní ẹ̀rí àdísà nẹ́bì kan ni tóhun zaka zakatul fitri tó ìmọ̀ tó ń tóhùrọ̀ tó ń lè sọ ìyìn ìmọ̀ ń fọ ẹni tó bá gbàwẹ̀ máa ó ní ọmọ kékeré sí ni ẹwù ẹwù bí ṣe tọ́ ní sí ń yọ oríṣiríṣi fún ọlọ́mọ kékeré sí ni ọ̀láwẹ̀ nítorí náà kò sí sàkàtọ̀ mékèé nù ó wá rí wà tó ìmọ̀tán lélmasàkì tí bá nàbí pa méjèèjì papọ̀ ni lẹ́yìn náà àdísà nàbí tẹ̀ tó wá clear ipé zaka àtàgbàlagbà àtọmọ kékeré ẹyọ zaka tó lè fi tìrì fún bí ní sí wà yìí yẹn bẹ́ẹ̀ wá ní gbogbo ẹni tí bá ti ń sìnà bọ́ sí máa rí nù náà là ń kanu tíra yóò ayà Qur'an ni ó ní wa inna shaytan wa inna shayatina la yuhuna ila awliyaihim liyujadilukum yóò sì máa tí ó máa fi tí ó máa fi takò yín wa in ata'tumuhum innakum sọ́nọ́rọ̀ yìí ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa ń qalladuhum pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀lé kí o lè ádámi itibari im dalil wọn ò ní wo ẹ̀rí o wọn ò ní gba ẹ̀rí idha khalafa al-muqallad tí ẹ̀rí wọn bá ti tako ẹni tí wọ́n ń tẹ̀lé òun ẹ̀rí tako wọn ò ní gbọ́ wọ́n ni wà húwà shirk ara ẹbọ tá ń wínú o wà mínú máa ń yá gẹ̀lú wọn lẹ́lómi máa

àwọn kìíní kan mọ̀ tó àwọn àfáwà mọ̀ wala ya'khudha bid-dalil al-mujtahid yóò ní ẹnìkan lè gbé ẹnìkan lè lẹ̀ rí àwọn tó bá ti nímọ̀ láńlá ni wa rubbama tafawwa'u bi dhammin man ya'mal bid-dalil kọ́ra àwọn lè máa bú ẹni tí bá tún mú ẹ̀rí lọ́wọ́ gan wala rayb kò sí èméjì ìbí eléyìí wọ́n gẹ́gẹ́ bí sheikh eh, ali sheikh muhammad abdulrahman sheikh muhammad abdulwahab bọ́sẹ̀ sọ níbi ọ̀rọ̀ yìí wọ́n ní fatagayyaratil ahwal ẹ̀jẹ̀ ká dúró báyìí náà bí ní láì tààlà náà ẹ̀jẹ̀ ká dísàlẹ̀ fatagayyaratil ahwal wọ́n ní gbogbo ṣe ti yí padà wà alat ila hadi ilghaya ó ti ṣẹ́rí sí bí òpin yìí fasọ́ra inda al-akthar ruhban ó ti wá di pé ìmáa ń sin àwọn àfà iya afdalul a'mal àwọn ẹ̀tí sọ́ di pé ń tọ́ dáa jùnú wẹ̀sànmúnà àwìláyà olóhùn gan ni kíyàn òdìdí wòlínú nínú àwọn ṣúbínú wà ìbádàtul àṣìbáàrù wal ilmu wal fiqh wọ́n ní kíyàn ọmọ sí àwọn àbá olóhùn gangan ni màá lágbọ́yé súnmọ́ta gayyaratil hal abada bil ma'na àtàní mẹ́nuwa mìnàjà ilé kọ́ra yẹn tó ń sin ẹni tó ṣe pé aláìmọ̀kan ni gbogbo ìsọ pé lágbájá ó ti di wòlíì táwọn èèyàn sì mọ̀ pé aláìmọ̀kan pípa ah, èèyàn búpo kí ẹ̀sùn sọ dẹni ọlọ́run ẹ̀mọ́ ní ẹni rẹ ni so wọ́n ìsọmọ wíbẹ̀ ẹni tẹ́yìn náà mọ̀ nínú gbèsè ayé rẹ̀ pé áá ah, ah, eléyìí kò kí ọlọ́run ni èèyàn kéèyàn ni àyọ̀sọ ni ẹ̀rí nígbà tó kú sísàrè rẹ̀ ya ẹni ọlọ́run ẹ̀já máa pé tó ipá èèyàn jí gbé tán gbé lọ́tán lọ jóná tán sun tán jẹ́ èèyàn bá tún sọ dẹni ọlọ́run sọlọ́run kọ́ lànà àkọ́sànù àkọ́lànà gbogbo wàhálà sòun náà ni pé kókó tí a ń ká òun náà ni pé àáfà àkọ́ni ẹ̀rí o ìyẹn tẹ̀lé àáfà kọ́mọ́ ti pé wọn àti bẹ̀ máa ṣẹ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba kó ṣàlékún àgbóyè sìnrìn fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa subhanaka Olórí Assalamu alaikum Sama. Is it wrong to sit in the bar house without drinking at all or in the gambling house without gambling with them? So, or in the shrine without worship? their gods? gbogbo àwọn kẹtẹ kàkalẹ̀ yìí kíyàn lọ sílé ọtí kíyàn lọ tọ́jú ń ta tẹ́tẹ́ kíyàn lọ síbi ilé ẹbọ kíyàn wá jòkó pé mi ọba wọn ṣe ń bẹ̀ Ah, kọ́dá o kò bá mu torí pé ọlọ́wọ́n bá ní pé inú àyà Qur'an bí tẹ bá rí àwọn kan tó ṣe pé wọ́n ń sọ ní tí ọ̀dá nípa ọ̀rọ̀ ọlọ́wọ́n bá àbí wọ́n ń ṣe ní tí ọ̀dá tó jẹ́ ìwà àbàjẹ́ wala taq'ud ma'ahum mọ́ bá wọn jòkó nígbé kúmẹ̀ kúmẹ̀ ṣùgbọ́n náà àwọn ààyè tó bá ti jẹ́ àyè ààyè ìbínú ọlọ́wọ́n bá ìyẹn máa lọ lè jòkó ń bẹ́ẹ̀ kódà kí wọn lọ bẹ̀rẹ̀ lè dúró tọ́ bóyá kí wọ́n líǹkì papọ̀ bóyá ń tẹ́ ní sọnù bóyá ọ̀rọ̀ ìwọ chọ́ọ̀chì náà ń fẹ́ líǹkì papọ̀ kọjọ́ra wọn o kọjọ́ra wọn èyí máa fi ọ̀rí ẹyọ kan kí wọ́n gba ogun ẹ̀rí mi papọ̀ tẹ́rì kan bá yọkalẹ̀ yẹn yọkalẹ̀ ń o ẹ̀rí chọ́ọ̀chì yẹn ntó lọlẹ̀ ẹni tán pè kọ́ wá chọ́ọ̀chì ntó ṣe gangan àbí ntó sọ ń bẹ̀ náà láàmà o àmọ́ ìwọ chọ́ọ̀chì kí wọ́n bẹ̀ kò sí nǹkan tí o burú ń so naam. Assalamu What is the meaning of Ajé Yorùbá? Example Ajé Ajé Awoba Then, what is Islamic perspective on Ade Awoba? Ǹjẹ́ ní tó ṣe Yorùbá ń bẹ́ ń tò sí ẹ̀rẹ́ kan tó ṣe Yorùbá gangan. Tọ́ torí èmi ọ̀gbọ́ Yorùbá débẹ̀ wọn ajé takọ̀mọ̀ náà ni pé tọ́ ọmọ ń kíra wọn. Ibi tí wọ́n kàn nífura sí òun ni pé ìfà olókun náà máa ń pè yín wọn a máa ń gbọ́ ìrìn ajé kọ́. <laughs> gbogbo yóò ní àmọ́nu ah, tẹlifíṣàn láti ma <laughs> so ṣe rí tọ́bá ní ẹ̀yìn tí a kíyèsí ibi ajé òdì ibi ẹnìkan lè yẹ́kà lè ah kí ni túnmọ̀ tí ń jẹ́ ajé yìí bóyá kankan dànù nísìnyí ní ẹ̀yà ajé òdì fún ọ ta ní ń jẹ́ ajé òun tí ó di fún yàn so náà ni tabarẹ́ni tó ṣe yorùbá pé òun lè mọ̀ kankan tí ń jẹ́ ajé so lẹ́yìn tó lọ́rọ̀ ẹ̀sìn kí o tó lè máa sọ pé nǹkan kan ọ̀dá ó lè yẹn gbọ́dọ̀ sọ ẹnu yẹn o tẹ́wẹ́lẹ́ lánú gbága pé àwọn kankan ń sọ torí yẹn ń gbọ́ páwọn kan ní kéré kan òsà kan ní jájé ah kí o rá àwọn tán jẹ́ yorùbá tán sàbẹ́ tó ṣe yorùbá bí kọ́mọ̀ sọ̀rọ̀ lárúbáwá náà ni kẹrò léwẹ́ tó bá ṣe ádàbà bẹ́ẹ̀ tó bá ṣe lóbìá so yóò clear ọ̀rọ̀ so ni àmọ́ tó irú ajé di fún yẹn nǹkan dànù náà ni ajé ó di akéwò kíyèsí ò ta ní ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ní ah, ọlọ́wọ́ bó di tọ́ ẹ̀hẹ́n ìyẹn kílẹ̀ náà àmọ́ bí àpẹẹrẹ ọmọ ní ajé nígbà tí mi wá lọ sí ibú ìlú rí àwọn ìyá kan wá owó ọmọ ìgbà gbogbo àwọn tó ń wọn bá ti gbélé ìwà yìí wọn ò gàrí wọn ò sí wọn gbá ẹ̀fọ́ wọn ò bu èlùbọ́ ló fẹ́ẹ́ nípa ìlú bẹ́ẹ̀. owó ẹ̀yọ́ kọ́ alájẹ́. Kini kan bẹ tí máa ń jẹ́ ajé ajé olóko ajé owó náà white white white ṣe rí kíní white yẹn ẹ̀yìn wàlẹ́ sàlám kíní white yẹn Kini kíní náà ń pè yẹn owó ẹyọ náà máa ń pè yẹn kìí ṣajé náà ń pè yẹn owó ẹyọ náà nìyí òun owó ẹyọ náà ń pè yẹn náà ìmọ̀ ìfẹ́ nìkan sọ̀rọ̀ ń pa kí nìyẹn rí ó pa ọ̀rọ̀ ó ṣáájú kò ṣáájú ìjọ ẹ̀mí wa kú rẹ̀ ṣá so ó jẹ́ kó yé mi pé dáẹ́tì dáẹ́tì ni wa kú yẹn gbé wa dáẹ́tì ni pé òòṣà Yorùbá náà ni ajé gẹ́gẹ́ sùn kìí sí kìí sí pípẹ́ yàrá. tọ́ wọ́n ní pé àwọn gọ́gùn rẹ̀ kọ́ ni pé ó ta kan ní òòṣà kan ni pé ọ̀ǹtì tí ń tó ṣe Yorùbá gangan títí tí ń fi rí ẹni tí ó ṣe yorùbá so ẹ̀mí mi ti lọ́dọ̀ ẹnìkan tí ó ṣe yorùbá but inshallah yóò rẹ̀ nìyẹn bóyá títí jọ́ mẹ́jọ inshallah so wallahu alam so torí iṣẹ́ rí kéèyàn ṣe tàhálìlù wà tàhálì gbogbo náà láti kà sáájú ntẹ́nìkan táwọn èèyàn ń sọ tí è ṣe ìwọ̀ tó wá pè ní èwọ̀ fún wọn fìtínà lálá ní fún ìyàn lọ́dọ̀ dúó báyìí àwọn ò lè pé ó dá àwọn olùsọ pé kò dá àwọn dúró so kí ni jẹun tàwárọ̀ ìfìlẹ̀ fẹ̀sìdáàrì lẹ́xùk sọ̀rọ̀ sọ̀rọ̀ àyẹ̀ kí wọ́n kẹ́ẹ̀bù kí wọ́n wà lè sọ tí ó jẹ́ ìbínú ọlọ́wọ́ bá fún yàn so wallahu a'lam ẹ jẹ́ ká rí àwọn wọ́n Thank you. Ruling on avoiding eating meat means during the first 10 days of is good for us. Ruling on avoiding eating meat during the first 10 days of is good for us bóyá kí wọ́n sọ àti káyókáyó. Ibi kan yóò máa jẹun ní falls and the tenth of Muharram tí mi ò So rí. Sọ bóyá ìṣìmọ̀ nǹkan tí ẹnìyẹn gbà lérò bóyá tẹ́nìyẹn bá lè ṣàlàyé rẹ̀ kó kílẹ̀. Wọ́n wọn mú gbọ́. Nínú orí sàlámù àlékún. Ẹ̀kọ́ mi sàlámù. Ǹjẹ́ àyèkọ́ àyèkọ́ láti fún ọkùnrin ní ìyàwó látàrí wípé ó máa ń payọ́ àti pé ọkùnrin náà máa ń ṣe sìnáká tó ń fún ọmọbìnrin ní oyún. ẹni tó bá jẹ́ ọmọlúwàbí obìnrin èèyàn gbọ́dọ̀ fi fún èèyàn tí ń ṣe náà dáná káàkiri òbí ọmọ ní bùkátà ó ní ẹ̀tọ́ kó sọ pé èèyàn ti fún ọ bá ní kíni kí ló dé à tí wọ́n lọ fún kan lóyún jò ní bá ní bẹ̀rẹ̀ èèyàn ti fún ọ mọ́ fi ọmọ mi tó tó burú bẹ́ẹ̀ tó yẹ gbọ́dọ̀ fi ọmọ yẹn fún ẹni tí ó jẹ́ ọmọlúwàbí náà ni ṣẹ́ni tí ó ń ṣe sílẹ̀ ń ṣe wọn àwọn ẹ̀kẹ́ lé òfin lọ́wọ́ kó tó tó burú bẹ́ẹ̀. نعم ويقول السلام عليكم ورحمة الله وبركاته هل قال الشيخ ابن تيمية أن ليس كل صوفيين دول أما قال بعد بعد من العلماء اليوم جزاك الله خيرا ṣẹ́rí ọ̀rọ̀ ṣẹ́kù sáàmù tèmi ọ̀rọ̀ ṣùgbọ́n ṣẹ́kù ń ṣe ìkáyà ọ̀rọ̀ àwọn èèyàn bí kí ọmọ ọrụ ọ̀rọ̀ àwọn èèyàn pé àwọn èèyàn wọn ń sọ báyìí ìkínú àwọn oníṣúfí ẹni báyìí wà ń bẹ́ẹ̀ ẹni kìíní kan wà ń bẹ́ẹ̀ àwọn pé ṣéèkì yìnyín wọ́n pé ń ṣe so so wallahu a'lam náà torí kí a máa lè wo majmu fatawa ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni ṣéèkì takò ṣúfì so wallahu a'lam. orílẹ̀ What if someone is watching a game anchored on betting? Ẹ kí ọmọ belt kí ọmọ wo géèmù pàtàkì tó wá pé ìyàmbá wa ń ṣe tẹ́tẹ́ pẹ̀lú rẹ̀ ìwọ ni o ìwọ ni àwọn tó wá pé èèyàn wo géèmù tí pé ń ṣe ń bẹ́ tí pé nǹkan haram ní nǹkan tí sì ń wò ó sì nǹkan tí ó burú ń bẹ̀ tí wọ́n lọ wàá yàn. Oúnjẹ ni Aliya Yusuf Nasratu Najmi لعدم القبلة نظرة ماذا؟ النجم لعدم القبلة نظرة وكي كما هو راو ẹn fẹ́ tó bá máa ìràwọ̀ tó wọ́n ń pè ní nẹ́jọ́ kótóbí sókè wọn á wò sínú tó gbúdọ̀ ẹ̀ nígbà tó bá ní pé yẹn ń wó ràwọ̀ kì í ṣe pé ń yọjú òkè náà ń sọ bá tó bá ní awòràwọ̀ ńlágbájá kì í ṣe kẹ́ntì ń yọjú òkè o ìràwọ̀ yẹn ó ti ní àwọn nǹkan tí ń jẹ́ ni wọ́n mọ̀ tẹ̀ sínú èpè àbí pẹ̀lú kọ́mọ fi báyìí rò kọ́ sọ́tà ń sọ nìyàn kí pé kẹ́ yọjú òkè tá ń sọ kí pé yọjú òkè náà ń sọ o ẹlòmíràn ní ń wúra wọ̀ ẹlòmí lè wòye yóò wá sọ pé àwọn báyìí ni òun lò a jẹ́ pé irú ẹni nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí nu tó ń pè ní wíwó ràwọ̀ tí yorùbá ń sọ nù òkè wípé wọn wo òkè ní tí wọ́n ń sọ so wallahu a'lam. away from her family home and married a is she entitled to a share of uh, father's property or estate. obìnrin tí ó ṣàkúnlé tọrọ lè fẹ́ tí kò kí ń ṣe mùsùlùmí ọlẹ́tọ̀ọ́sì ọlẹ́tọ̀ọ́sì ogún lópin ìgbà tó wọn bá ti fi Islam kalẹ̀ àmọ́ lọ lè fẹ́ kìrìyó kírísítẹ́nì òun náà wá ń bá lọ sí chọ́ọ̀chì wọ́n jẹ́ lọ lè ń sọ́ọ̀tì papọ̀ so òun náà ti di kí ni ó ti di kiri yónú kọ sí ogún bàbá àwọn ọmọ àmọ́ ń kírun tiẹ̀ àmọ́ ọlọ́lẹ̀ fẹ́ kiri ó ń ṣe lọ́run ní ẹ̀sìn yẹn lágbára àmọ́ kì ṣe pé ó ti kú nínú Islam so wallahu a'lam. Then the husband refuses to spend on his maintenance. Is it permissible for her to refuse a share his bed? tí ọkọ kò ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́tọ̀ọ́ fún ìyàwó kí ìyàwó náà wá takú pé ìníjẹ́ kó súnmọ́ mi sọ ó jí pé gbogbo wọn jọ di wọn jọ di ẹlẹ́sẹ̀ papọ̀ náà nù sórí obìnrin yẹn kó ló lè fẹjọ́ rẹ̀ sùn wọn tó bá yẹ kó fẹjọ́ sùn láti fi lè bá wọn sẹ́tù rẹ̀ kó fi tí ń ṣe kó fi hàn fáwọn èèyàn sùkọ́ mọ́ ni pé èmi ni òun ó tẹ̀ òun náà ó tẹ̀ kì í sáìdì látọ̀dọ̀ àwọn tẹ́kẹ̀ wọ́n mú ìdájọ́ látọ̀dọ̀ ara àwọn kó wọ́n ṣe bẹ́ẹ̀ so wallahu a'lam náà. olùwọ́n ní salamu alaykum ẹjọ́ kí ni ẹ̀rí wípé ọmọ sílò rẹ̀ náà ni tó bá ti jẹ́ zina waladu zina la yarith kò ní jogún náà. قلنا السلام عليكم ورحمة الله وبركاته حفظكم الله فسر لنا هذه الآية يا أيها الذين آمنوا إذا نجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر لآخر الآية آية إيه نعم نعم آية إيه إن شاء الله يكفي nígbàtí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ wá ń bí ní àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n sáma wọ́n lè bá sọ̀rọ̀ ní àwọn àgbà rẹ́kẹ́tẹ́ so yóò mọ̀ wá ìsọ̀rọ̀ tẹ́nìkan yóò wá dé stop títí yóò dì ilé tẹlomi kò ní jẹ́ kó rí tiẹ̀ sọ lọ́nà fi wá gbé kalẹ̀ kódà ibùn àwọn tánẹ́fẹ́ máa ń kọjú sí láti ṣe dáadáa sí wọn láwọn tálíkà so àwọn èèyàn ò fi ààyè lẹ̀ láti pé kí wọ́n fi káàdì máa fi rí àwọn nǹkan yẹn ṣe lọ́nà fi wá sọ ọ́ yàyí kalẹ̀ ipe ẹ̀yin èèyàn tí ẹ bá fẹ́ bá nẹ́bí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ fún ẹmú nǹkan kalẹ̀ bíi sàárà ẹ̀rí pé ti wà nù ṣe sí àwọn ànábì ànábì sọ̀lọ́ sọ́lá ni pé ànábì jẹ sàárà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ so kíní yẹn gbàtọ́lọ́ ń gbé kalẹ̀ ọwa ó rìdíùsì ìmọ̀ bá ànábì sọ̀rọ̀ rẹ̀kẹ́tẹ́ so pé mo fẹ́ rí yín mo ní bá yín sọ̀rọ̀ ni ọlọ́run ti sọ̀kalẹ̀ pé mo fún ní nǹkan ọ̀hún tó bá fẹ́ sọ̀rọ̀ mú nǹkan wá so kí ni àwa tó ń ní àwọn èèyàn la tàbá tó wọ àyà tó tẹ̀lé àyà wọn ọlọ́run bá padà tó sọ pé an qad ashfaqtum an tuqaddimu bayna yadi najwakum sadaqatin fa in lam taf'alu fataba Allahu alaykum so ọlọ́run bá ní pé ṣé ẹ̀rù ń bà yín wípé láti lọ dé bá anabi sallallahu alaihi wasallam láti máa bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ torí nǹkan tí wọ́n ní kẹ́ ẹ máa mú kalẹ̀ àmọ́ ọlọ́run ní kẹ́ ẹ máa mú wa mọ́ ọlọ́run tó ń padà tó ń yí nǹkan yẹn padà fún wa so n tí àyà yẹn ṣàlàyé nù àtàkọ́bùn wọn náà ni ìjẹni ní ọjà níjẹ́ báwọn yẹn ni pé ọjọ́ òfò wadhalika yawm àtàkọ́bùn so wallahu a'lam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka